Ẹ káàbọ̀ padà, nínú fídíò yìí n ó máa ṣàlàyé bó ṣe lè multiply complex numbers méjì tàbí jù bẹ́ẹ̀ lọ papọ̀. Tó o bá gbàgbé nínú fídíò eléyìí tó kọjá, mo ṣàlàyé bó o ṣe lè ro complex number papọ̀, bó o dẹ̀ sì ṣe lè ro, bó ṣe lè yọ complex number kúrò nínú ara wọn. Mo dẹ̀ fi rán wa létí pé kò síyàtọ̀ láàárín bó ṣe lè ro complex number àti bó ṣe lè yọ complex number àti bó ṣe lè ro tó sì lè yọ kúrò real number ìyàtọ̀ kékeré tó wà ńbẹ̀ òhun náà ni pé kí ni o fún complex number ko tó ro nọ́ḿbà tàbí ko tó yọ wọ́n kúrò nínú ara wọn o gbúdọ̀ kọ́kọ́ gbé real number àti real number papọ̀ o dẹ̀ sì gbúdọ̀ gbé imaginary number àti imaginary number papọ̀ so láti multiply number ní complex number àti real number náà ò le rárá àwọn méjèèjì náà wọ́n fẹ́ẹ̀ jọra wọn ṣùgbọ́n yàtọ̀ kékeré tó wà ńbẹ̀ náà ni pé o gbọ́dọ̀ rántí ohun tí mo ti máa ń sọ nínú fídíòs ẹ̀yìn wá pé i square rẹ̀ yóò máa jẹ́ minus one tí multiplication rẹ tó bá dẹ̀ lead sí addition tàbí subtraction má gbàgbé pé o kó real number jọ sẹ́gbẹ́ kan o kó imaginary number jọ sẹ́gbẹ́ kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ number one simplify three plus four i two plus five i ó rí i pé láti ṣe irú eléyìí kò le rárá sọ pé tó bá fẹ́ multiply ní real number yìí tá a ṣe ni pé kí ni a mọ ọ̀kan eléyìí a fi multiply méjèèjì yìí plus a tún mú kejì náà a fi multiply méjèèjì yìí náà Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ṣe níbí báyìí two plus five i óyá it will be three into two plus five i plus ó tún ní four i rẹ two plus five i óyá ó bá ń fi wọ́n multiply ara wọn three times two yóò fún ọ ní six plus three times five i that's fifteen i àbí then plus 4 i times 2, one ó máa fún ọ i then plus 4 i times 5 i tó bá ṣèmi ni wọ́n ń kọ́kọ́ kọ báyìí four i times 5 i kí ni four times 5, 20. i times i i square yóò máa fún mi ní minus one àbí so eléyìí yóò máa fún mi ní kíni o minus 20. tó ti yé wa báyẹn ó wàá tún kọ ó wàá jẹ six plus 15 i plus 8 i minus 20. má dẹ̀ ó kó rí àti rí àjọ tó bá fẹ́ ro complex number papọ̀ tàbí tó bá fẹ́ yọ wọ́n kúrò nínú ara wọn imaginary àti imaginary bákan náà ní ìpele yóò fún mi ní minus fourteen so plus thirty-three i minus fourteen plus thirty-three i ó rí i pé kò le rárá ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ mìíràn gẹ́gẹ́ bí àpẹẹrẹ Number two, find the product of 4 minus 5i 3 plus 2i. Oh yeah. eléyìí náà ò le ó papọ̀ mọ́ eléyìí tí mo ṣe sẹ́yìn. Ihun tó ṣe òhun náà ni pé kí ni o? ó mú alákọ̀ọ́kọ́ ó fi multiply gbogbo number méjèèjì minus ẹlẹ́ẹ̀kejì náà ó fi multiply rẹ̀ ó wá ṣí bracket rẹ̀ sílẹ̀ four times three yóò máa fún ọ ní twelve four times two i that's eight i minus five i times three yóò máa fún mi ní kíni o minus fifteen i minus five i times two i mo sọ fún ọ kó má bàa ṣàṣìṣe o lè kọ wọ́n lẹ̀ minus five i times two i má gbàgbé minus five times two kí ni ó fún ẹ ten i times i uh, minus ten i times i that's what minus one okay i times i i square ni ló fi fún wa minus one minus one times minus ten yóò mọ fún mi plus ten ọwọ́ aṣàkójọ wọn gbọ́jẹ́ pa fẹ́ rò wọ́n papọ̀ ní yóò mọ jẹ́ twelve plus ten plus eight i minus fifteen i twelve plus ten is twenty-two eight minus fifteen i that's minus seven i eléyìí kò le rárá ní àpẹẹrẹ eléyìí tó gbẹ̀yìn find the product of two plus three i two minus three i eléyìí náà ni gẹ́gẹ́ bá a ṣe ṣe tàwọn tàtẹ̀yìnwá so mo gbàgbé pé mo ní bó ṣe lè multiply number ní complex number kò yàtọ̀ sí real number ohun tó dẹ̀ gbudọ̀ dì mọ́wọ́ òhun ni pé kíni o i square rẹ yóò máa jẹ́ minus one ó yá jẹ́ lórí eléyìí so ó ri pé tó bá mú alákọ̀ọ́kọ́ two tó fi multiply méjèèjì then plus three i tó fi multiply méjèèjì náà àbí ó yá jẹ́ á ṣí bracket náà two times two yóò fún mi ní four minus six i plus six i má tún gbàgbé o lè kọ wọ́n jáde three i times minus three i òun ni pé three times minus three that's minus nine i times i that's i square which is minus one yóò fún ní kíni nine mò ń gbọ́yànjú pé kọ́ ọmọ kọ́ má bàa ṣàṣìṣe ó jẹ́ plus nine ó rí i pé four plus nine yóò mọ̀ fún mi ní thirteen minus six plus six i yóò mọ̀ fún mi ní zero eléyìí tí ń ṣe kíni tí ń ṣe thirteen. Ó yà wá lẹ́nu ó ri pé ńgbà tá a ṣe é tán so I get real part lásán. Tó o bá dẹ̀ wo èyí tá a ṣe sẹ́yìn bóyá addition ni o subtraction ni o multiplication ni o ó ri pé tá a bá operate complex number méjì papọ̀ ohun tí yóò máa fún wa òhun náà ni kí o náà máa jẹ́ complex number papọ̀ padà tá a ń ro complex number kan àti complex number mìíràn papọ̀ ìròpọ̀ àwọn méjèèjì yóò máa fún mi ní kí o complex number ìyọkúrò complex number méjì nínú ara wọn yóò mọ fún ní complex number gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá multiply méjèèjì papọ̀ yóò mọ fún ní complex number bẹ̀tọ́ wá wí eléyìí tá a ṣe tán ó rí i pé real number nìkan la ní ìjọ ṣàkíyèsí tó ṣẹlẹ̀ tó sì fà á òun náà ni pé kí ni o tó o bá wo question eléyìí tí wọ́n fún wa ìbéèrè tán fún wa ó rí i pa ní two plus three i two minus three i ó rí i pé nọ́mbà kankan náà ni ìyí tó kàn yàtọ̀ ńbẹ̀ náà ni pé àmì tó wà níbí báyìí òun ni plus èyí tó wà níbí báyìí òhun náà ni kíni o àmì ìyọkúrò ṣó ti tó bá ní irúfẹ́ nǹkan báyìí òhun là ń pè ní kíni o conjugate so tí bá ní two plus three i so ti yé òhun ni pé conjugate two plus three i yóò máa fún mi ní kíni o two minus three i láì dara rẹ láàmú lákòótán òhun ni pé kíni tó bá ní a plus b i, conjugate a plus bi yóò máa fún mi ní kíni o yóò máa fún mi ní a minus bi a minus bi so ti wà báyẹn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá ní three plus four i conjugate rẹ̀ àbí tí n bá ní three minus four i conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni o three plus four i tó o bá wá multiply nọ́mbà kan àti conjugate rẹ̀ papọ̀ in tó mọ ní òun náà ni kí ni o yóò mọ fún ní real number ló jẹ́ ká get real number níbí báyìí tó o bá fẹ́ dá ara rẹ láàmú láti ṣe gbogbo àwọn Ìgbésẹ̀ eléyìí tá a gbé ká tó gẹ́tì ẹ̀ níbí bàyìí jẹ́ n tún rán an létí nǹkan kan nígbà tẹ́ ẹ̀ ń ṣe quadratic equation yín pé a ní nǹkan kan tí à ń pè ní kíni o difference of two square òhun ni pé tí n bá ní a plus b a minus b tó o bá gbàgbé yóò mọ fún wa ní kíni a square minus b square. O lè lo eléyìí náà fún conjugate náà tí n bá ní two plus three i two minus three i ó wí pé pẹ̀lú òfin yìí láì dára mi láàmú n tí màá ní ni kíni o 2 squared minus 3i everything squared. Ó rí i pé tó o bá ṣe é síwájú sí i two square minus 3i squared that's minus 9 so yí wa bó ṣe jẹ́ bẹ́ẹ̀ so i squared is equal to 1 Abi eléyìí ó fún mi ní 4 plus 9 which is equal to 13 ó rí i pé nọ́mbà kan náà la get kò sì dà wá láàmú rárá rárá tó ti yé eléyìí ni bó ṣe máa multiply nọ́mbà papọ̀. Ǹjẹ́ tí ó bá yé wa ẹ má mo ní conjugate number kan òhun náà ni tó bá multiply rẹ̀ pẹ̀lú number kan pẹ̀lú conjugate ẹ̀ ohun tó mọ̀ ní ni real number. Mo dẹ̀ ṣàlàyé fún wa wí multiplication ní complex number kò le rárá ohun tó gbudọ̀ kíyèsí òhun náà ni pé i square rẹ̀ yó máa jẹ́ minus one tó bá dẹ̀ ku ìgbà tó o fẹ́ rò wọ́n papọ̀ tàbí tó o bá fẹ́ yọ wọ́n kúrò ara wọn ó máa gbé real pẹ̀lú real pẹ̀lú real imaginary pẹ̀lú imaginary. Ǹjẹ́ tí eléyìí bá yé wa mò ń rọ̀ ọ́ pé tó bá ti subscribe sí ìkànnì mi tẹ́lẹ̀ bá mi subscribe síbẹ̀ láti lè mọ jàǹfààní àwọn fídíò eléyìí tí ń tún ṣe síwájú bá mi share rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ káwọn náà lè jàǹfààní bákan náà títí tí màá fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ ṣeun